كده eléyìí ó já pàtàkì ohun tí àyà kò ní kà á fẹ́ lọ́dá lé lórí àkọ́kọ́ pé ọlọ́run tó ń fi ẹ̀dá ẹ̀ nínú àlùkò àmì ó lélẹ́yìí. téèyàn bá bẹ̀rẹ̀ lọ sáà fáájúhà lọ́nà tó ṣe bákàrà àkọ́kọ́ pé á lè dá àkọ́kọ́ ni kí lọ́lọ́run ọba wa pè wá fún kí ló pè wá lọ síbẹ̀ àmà àbí àmà ẹlẹ́ẹ̀kejì òun ni yìí wáyé lẹ́yìn ìgbà sọ àtọ̀wá àwọn àtọ̀wá ìfìlẹ̀ alámi àwọn tí ń gbélé ọlọ́run ọba sọ oríṣi iye tí wọ́n pín sí lẹ́yìn ìgbà tó sọ ibi tí wọ́n pín sí tán ó yẹ kí wọ́n pín àná. eléyìí tí ó di ọmọ ayé wa ní pé pípé ìlú ó kún ìgbàgbé òdodo sí o ó kó kékeré sínú ó dúpọ́ sáré lẹ́kẹ̀ta ṣùgbọ́n náà kékeré ó pọ̀ sínú. eléyìí náà láti wá máa kí ló dé tọ́lọ̀ ọdún olóyá àyọ̀ àyàlẹ́ rẹ̀ àwọ̀ kí ló lò ó. ya ayíyó ha náà ọlọ́run ní mo pé ẹ̀yin ènìyàn torí kó ti tó yẹ wa lọ́wọ́ bẹ̀rẹ̀ wíkì wà mí náà náà ń bẹ nínú àwọn ènìyàn lẹ́yìn tó sọ̀rọ̀ àwọn ìgbàdo òdodo kan ó jẹ́ kan nínú àwọn èèyàn náà ó ní pín wọn làwọn tó ti pín mọ́ lọ àmà náà bí láàyè ìyàwó mi gbogbo ọ̀rẹ́ èèyàn pátápátá tí ọ̀wá ayé nìkan lẹ́sẹ̀ ọ̀rọ̀ wà nà kọ́ yá ayò àyìnà pípèrè gbogbo wa kárí ilé kárí oko lọ́lọ́run bá tó yẹ nìkan ẹni ń kí bá kí á ṣe torí wa kí torí gẹ́gẹ́ bá jẹ padà mẹ́nu bá olólọ́wọ́ bá sọ wípé ọlọ́ni yá ayò àná mo pọ̀ ẹ̀yìn ènìyàn pátápátá ojú rọ́bà fún ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba yín ẹ máa jọ́sìn àlẹ́ ìbáàdà ìtọ́lọ́ mi.

wàlìkínsà ilá líyà àbùdùn ọlọ́run ní àti àlìjẹ̀nú àti èèyàn. èyí torí nǹkan mìíràn dá wọn bí kò ṣeé pé kí wọ́n máa jọ́sìn fún mi. ọlọ́run bá ní wípé máa òrí ìdòmí nù ń bèbè ọ̀ mí ìrètí ìjẹ́ ẹ̀mú látọ̀dọ̀ wọn ìrètí kí wọ́n wá sí kìkìkì wàmà olùyíjú ayé ọ̀tọ̀ ìmú èyí tọrọ oúnjẹ lọ́dọ̀ wọn. ọlọ́ni iná lọ àwọn ọ̀záàbù olùkówó àti ìrẹ̀lẹ̀. ọlọ́ni ọlọ́wọ́ bọ́ba bọ́lá àrẹ́gà òun ni àgbọ̀nzá. àwọn onímọ̀ ní ilé gbéyàn bá wọlé ayé dáadáa ní nǹkan méjì ní ìjà wọn bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ìfọlọ́. alákọ̀ọ́kọ́ òun yà á jà. èmi fẹ́ jù àjọ kí n tó kírun dé àwọn kọ́sọ́mà lè ti dé kí n tó ti dá àwọn kẹ́lẹ́gbà lè ti dé oníjọ́ lè lọ kí n fọlọ́. tí n bá sáwẹ̀ ìní lágbára àti sàwọn kankan iṣẹ́ mi yọyọ lẹ̀ ní China wọ́n ní àwọn èèyàn ní production ó lò wọ́n láwọn èèyàn gbọ́dọ̀ gbà rẹ̀ bí àwọn mùsùlùmí tí wọ́n mẹ́mẹ́ wọn gbọ́dọ̀ gbà rẹ̀ kódà àwọn ń sẹ́jà àwọn méjì ti kan káàkiri ní wọ́sàpù débi pé àwọn ẹlòmíì wọ́n ó kì wọ́n mọ́lẹ̀ wọ́n máa ronú sílẹ̀ lẹ́nu ìjẹ ẹmu ibẹ lára ń tí ìjọba ẹdẹ èèyàn kó fẹ́ gbà fọlọ ẹlẹ́ẹ̀kejì òun ni àlùfóòwà agbára agbára tọ́wọ́ ẹ̀dẹ́ èèyàn bá wà agbára tọ́fẹ́ kọ̀ǹtró tó náà fẹ́ máa fẹ́ lágbára ọ̀fẹ́ gbé èèyàn ńlá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà yóò gbàjọ́rọ̀ ìjọba ẹ̀dẹ́ èyí. ọlọ́run wá jó lọ ayé kò sí lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ní ó wà á sì á mú wá káàkiri tí ò jẹ́ ráàyè tèmi kò sí lọ́wọ́ yín èmi mọ́ máa pèsè ẹ̀. òṣèlú owó wá sí ìlúmọ̀ bí agbára tẹ̀lé wá káàkiri tí yín ní sọ́lọ́run kò sí agbára lọ́wọ́ lọ́wọ́ bá lò nítorí pé ọmọ ọlọ́wọ́ abẹ́jọ́ jẹ́ méjèèjì yìí kọ́ má torí ikú bá wa kára yìí jẹ́ ó jẹ́ ọ̀pọ̀lọ́ rọ̀bà gùn ọlọ́wọ́ bá yín yẹ ọjọ́ tuntun yẹn wá ń tòṣìṣọ́ tẹ́ ẹ bá dá ọkọ̀ ọ̀dọ́ sí láwùjọ mùsùlùmí láyé lójú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ kẹ́kẹ́ tí ń sí mọ́jú ọ̀rọ̀ ẹni tí bá ní kí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ti ṣẹ̀ṣẹ̀ á ah, ó sì ní ẹ̀sìn àwọn jẹ́ wá lẹ́sìn tí wọ́n jí ọ̀gbọ́n àti ọdún jẹ́ lèmọ́mù jẹ́ wá ní mọ́tà yìí làwọn. wọ́n lẹ́sìn wọ́n àwọn ọmọ ẹlẹ́sìn sáájú tí ọmọ àwọn èèyàn mọ́tà yìí làwọn mẹ́lọ́ wọ́n ti lò sọ́lẹ̀. àwọn tí wọ́n pè láàpá tí wọ́n ń káwọn èèyàn ń kéwú tí wọ́n ń wọn á ti rò tí wọ́n tó ń jẹ́kọ̀ọ́ lórúkọ tí wọ́n lẹ́sìn. aṣọ ti ń jẹ́ ìjọsìn aṣọ ìrùn nìkan ọlọ́run ọba tó lẹ́sìn kò sì sọ wípé òun nìkan nìkan eléyà ló tó já pàtàkì wípé gbàdọ́lọ̀ ní ká máa jọ́sìn fóun ọyá máa ń ti jẹ́ ìbáradà tí ń jẹ́ bẹ́ẹ̀ torí náà àwọn máa ń ti jẹ́ bẹ́ẹ̀ àwọn ìgbẹ́ tí wàá bá ti dàrẹ́ ní ìtúta àbíkí wọn àti sinọ́ ọ̀sán yányá àyọ̀ ìyànjọ́ dáhùn ẹ̀ ló kí òun ọ̀dọ́ gbogbo wájú ọlọ́mọdé gbólóhùn lárúbáwá ni níbi ni kò tẹ́ bá jẹ́ ìbáàdà ìdí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni àlùkòdú ẹ̀wù wọ́n lò àlùkòdú ẹ̀wù wọ́n lò tí wọ́n bá léèyàn ìbáàdà fún kankan ìtumọ̀ rẹ̀ pé ti pèrè ara tu ara fún ìbáàdà nínú ìdí ni o ni ọmọ yẹn kiri ọkọjá bẹ àbí oníkọjá bẹ àgbà ọkọjá àbí oníkọjá tá a ló fẹ́ tẹ ojú ọ̀nà mẹ́lẹ̀ sójú ọ̀nà ọ̀sán fún kíra má kọjá lẹ́yìn kálí náà kò sí lórí bó ti jẹ pẹ́lá rẹ̀ fáwọn ẹ̀kọ́ ọlọ́ọ̀dẹ ọkọjá lórí ẹ̀. yorùbá la yẹn fi àlùmọ́ abad ọ̀nà àtọ̀rí táwọn èèyàn ń ta kọjá tí kálukú kan tiẹ̀ lọ tí ń tiẹ̀ lọ bọ̀ bó ṣe wù ú látara wípé ó nítorí wọn pè ní ìbáradà nínú èdè Lárúbáwá èdè náà ṣùgbọ́n nínú ẹ̀sìn yìí kí ni jẹ́ ìbáradà ó sì fi definition ló wà fún definition kan wà ń bẹ tí sẹ́kùn Islam ló ń bẹ ní ìyàtọ̀ àlẹ́yìn wa sọ̀rọ̀ wọn láti wa ó ní ní jẹ́ ìbáradà ìsúnmọ́n jàmíẹ́wòn ó ní orúkọ kẹ́ni tàbí lọ́lọ́sì pààkùn jàmíẹ́wòn ó kú nǹkan tó pọ̀ sínú kí wọ́n làwọn nǹkan tó pọ̀ sínú máa yọ ṣíkòkò lọ́hùn bísùn jáàmì àwọn lẹ́kọ́ lè máa yọ ṣíkòkò lọ́hùn wáyà kọ́ gbogbo ntọ́nà ń bá ti fẹ́ràn tó sì yọ ọlọ́run ọba nínú mínà làkọ́ àdì nínú ọ̀rọ̀ wàlà àdì nínú ṣe àgọ́ mìíràn wàlà àfẹ́rẹ́ eléyìí tó pamọ́ àti eléyìí tó mọ̀ ìbára ló eléyìí wọn ni owó lè mọ́jọ pọ̀lọpọ̀ rárá lórí ìyá ni sẹ́rí àìbáàdà méjì àwọn ìbáàdà kan bẹ tó ti pé ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ ìjọsìn ni wọ́n fọ́lọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bẹ tó ti pé nípìlẹ̀ wọn yìí ń ṣe ìjọsìn ṣùgbọ́n àwọn náà lè padà ìjọsìn tẹ àwọn nǹkan tó jẹ́ ìjọsìn nípìlẹ̀ fọlọ́wọ́n bọba tọ́lá àrẹ́gà oríṣiríṣi ni wọ́n àwọn ìbáàdà kan bẹ tẹ́yìn ẹni gbọ́dọ̀ pé ìbáàdà ní nítorí ìbáàdà ní ìbáàdà tó máa lè yà ẹ̀wọ̀n ìbáàdà tó fi owó lè ní sí ìbáàdà tó. tá a bá mọ̀ kankan á sọ̀rọ̀ yẹn zaka yọ ọmọ kí ni ẹni zaka. dúkìá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ẹ ni àbí ni kò sí ìbáàdà máa fi dúkìá ṣe ìdáàbòbò ṣe nínú rẹ̀ wọn ni wípé tí ilé abájé àgbẹ̀rẹ̀ fọlọ́ àbá ìdìbẹ̀rẹ̀ fọlọ́ kí láàbì rẹ̀ rán owó ni ìwà ìbáàdà tó ń máa ní ìjà kan bẹ́ẹ̀ àbá jẹ́jẹ́ fọlọ́ pé ìrẹ́ ọlọ́run kan ọba ilé fi nǹkan báyìí fún mi nígbà báyìí nǹkan báyìí ní ti fún ọ ẹ̀jẹ̀ kí ni ó ń àgbà tí ó fi ṣe nǹkan tó lò ẹ̀jẹ̀ tó jẹ́ fọlọ́ ìbáàdà tó ń máa lè jà tí àwa lè máa ka ìbáàdà káwọn èèyàn máa bá fojú yẹn máa lé wa aṣọ ìbáàdà irun nìkan ó jù báwọn lọ ìbáàdà kan lọ ìbáàdà mi ń bẹ tó ṣe pé àmàlí yíyá ni á fara ṣe eléyìí wọn nìkan là ń rí ta àtàtẹ ìbáàdà ìbáàdà jù bẹ́ẹ̀ lọ nínú eléyìí lábẹ́ eléyìí ni ìrún wà bí wọn bá bí wọn ẹnì kan sọ̀rọ̀ àjọrò jọmọ sọ ẹnì kan bẹ wọn lójú kò síwájú sẹkẹ abdulkadir ẹjọ ìlànà wọn kẹ ìlànà wọn wà jọjọ ń rojọ ayé làtó wọn jọjọ ń rojọ làákàrí tó omi wá ní báwọn bẹ tó tún wá rojọ lọ wọn ṣe àbíkádì wa sọ fún mi mo mọ wọn kò lè àbíkọ́dì ẹ̀ wọ́n jẹ fún mi kádì àbíkọ́dì kọ́dì gẹ́gẹ́ ni mo jọ mọ káwọn ọmọ mi kádì wọ́n wá sọ fún mi pé o ò ní kírun ẹni tí wọ́n jọ ń rojọ lákòókè wọ́n jọjọ ń rojọ lábàkú méjìlá wọ́n jọ ń rojọ ayé làkọjá wọn ọjọ́ ọjọ́ fọ ọjà báyìí wà lọ ní wọn lọ ní sọgbọn tó ní kírun ẹni yẹn wà lọ gbé a ebi wọn lóòkè ìwọ sálà sáájú àjọjọ wájú àjọ sọ̀rọ̀ ah ó ní àlọ́ ọ̀sán àlọ́ à ń ní kọ́jú kò níbi mọ̀tíkàtà ọmọ bí mi yìí ti lọ sí ọmọ kà ń tè mí lẹ́yìn tá a lọ lọ́rùn bíbí ilẹ̀ ẹ̀ rádàá ohun tí mo fẹ́ lò ń bẹ̀ wípé àwọn ìbáàdà kan bẹ ọgbọ̀dọ̀ faraṣẹ́ káyé orí ọba ń kírun orí ọba yìí mọ́tò máa fún kírun máka ó ní wọ́n lè lọ́ máa kírun máka a wà nàìjíríà kí ló gbé ọ lọ́tọ̀ sátẹ́kùn ní àdéhùn.

òtítì kí ló sì bóòlù òsì bájàpọ̀ bá ti ọlọ́run òde dé lẹ́sẹ̀ fún wa débi yìí pé yọ̀wọ̀ àti ọlọ́run yóò àti tó kírun lọ́wọ́ lọ́mọ sọ àlọ́ lọ́mọ sọ àlọ́ ọmọ àlọ́ ọmọ bọ́wọ́ àwọn èèyàn wọn jáde wọ́n fún ọwọ́ láì sáàyò yìí ti pé wọ́n kò mí wú ibú ìwọ̀n fún àtẹ́sí sọ̀rọ̀ máa yọ ó láti tẹ̀lé ẹni tí wọ́n wá fún àtẹ́sí wọn àti ìgbẹ́ni kankan náà jọ ẹ̀. ìgbà tó lọ wọ̀nyí tó fi lé lè mú wọn lọ. lè bá dé ọlọ́run ti orí lọ́jọ́ ìmáàmù mi ọlọ́run bọ̀ wọlé tó sẹlẹ̀ yọ káàánú wa ọ̀kan nínú ẹ̀ nínú ìbáradà tí yàn para gbà òun ní ààwẹ̀ àbárakọ́ lágbà wọ́n fi ìyẹ̀dá kó gbà ààwẹ̀ látọ̀ àwọn ìjọ mọ̀ ní lára rẹ̀ fún lára ṣé lẹ́yìn àkùrá ìbáradà tó ní tọ́lọ́kọ́ là á lọ́wọ́ àwọn èèyàn kú o ìkànnà àbá ilẹ̀ yorùbá wọn ti lọ ọlọ́kọ́ bá sàforíjì fún ọ òní nìkan bá wọn òní bàbá ẹ máa dúpẹ́ mọ́nà ẹ máa dúpẹ́ alẹ́ ẹ máa sàdúrà ẹ máa dúpẹ́ kìnìún káàbà yín dúpẹ́ lé lórí ẹni àwẹ̀ ọdún yìí ọlọ́run ti yàn dá ẹ̀ ó tó wá kó wá àdó ọ̀pẹ rẹ̀ lẹ̀ bàbá dáadáa ọlọ́run bá kí wọ́n máa lọ wọ́n ní bàbá yìí wọ́n ti yàn dá àwẹ̀ ọdún yìí bó wà ní àtijọ́ ti gbé òtí ọdẹ lẹ́yìn òtí gbé gbé nínú mọ́sálásí ni o ní gbangba mọ́sálásí ìlú kan ni kọ́dà ìlú ló tóbi jùlẹ̀ Yorùbá ìlú tó ti wà lọ. gbangba mọ́sálásí ni wọ́n ní bàbá tó wí ìlú ni ọmọ kàfíìrù náà ni o kàfíìrù wọ́n ní olórí ìlú ni wọ́n ní. àwọn yẹn ti tẹ̀lé lẹ́yìn. ìbáàdà tó ìtòsí ìtòsí téèyàn wọn fara sí kò sí ń tọ̀ alóbìnrin rẹ̀ dá òun lójú wọn ni wọ́n ti rí tiẹ̀ dá lómi jọ. láàbàtàkì lẹ́sìn. ọ̀nà wa dè ó dè ó dè ìbáàdà tó ń àmàlíyá tó ń ìbáàdà mi lò èwo làwọn kọ sọ màlíyà mo rò ti gbàgbé ni alákọ̀ọ́kọ́ ni màlíyà ìbáàdà tá a fò ń ṣe tá a kò kí a ṣe. ẹlẹ́ẹ̀kejì ní àmàlẹ́ ìjà káfara ṣe ọ̀rẹ́ yìí lọ bẹ́ẹ̀ mọ̀ ń lọ hajj lórí ìrùn ọ̀nà lánà wọ́n bá lọ hajj ọ̀lọ́ ọ̀dọ́rùn yéésù káfà àtìbàdàn ọ̀lọ́ gàúchì wà lọ́yìn lọ́wọ́ àbí títí hajj kó ń wọ̀ fún àwọn ọmọ ìyẹn ní dáadáa wọ́n lórí ẹ̀ òṣìṣẹ́ àwọn èèyàn ńlá ní nàìjíríà yìí lórí a ah, ẹgbẹ́ this will be my last hajj òṣìṣẹ́ ìwádìí wà kọ́kọ́ sọ́kọ́ wà lọ́dún a ah, kékeré ní ìwà kejì kékeré ní ìwà mọ́síbẹ́ mọ́ náà yẹ wà lọ́dọọdún kò tó wàhálà sí ayé kí a ah, ẹgbẹ́ wà fún bàtọ òyì yìí o òyì yìí ó wà ìtẹ́sí náà ṣùgbọ́n kò yìí wọn ò ní wà mọ́síbẹ́ mọ́ náà yẹ wà lọ́dọọdún ọlọ́mọ sáà wọn lórí gbádùn tó lówó ń gbá ẹ ọgbọ́dọ̀ lọ òun máa rán ẹ̀wà ní títí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò rán ẹ̀dẹ́gbọ̀n bàtà lọ́kọ̀ọ́kọ́ táwọn ìdí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ́gbọ̀n kan wà. níta bẹ́ẹ̀ ló pẹ̀lú ibi iṣẹ́ hajj iṣẹ́ àfarasí ni ó rìn ọ́ sọ̀kù ọ́ rántí ọlọ́run ọba tó ń pariwo tó ń lọ bó òun ọ́ pa ọ́. ìbára fún àmàlẹ́ ìyàbọ̀ ó ṣiṣẹ́ tí wọ́n fún ọ ògiri ẹni tẹ́rì tó lọ hajj tí ó wà ní tí ó wà yọ ọ̀kẹ́ kò lè yọ ọ̀kẹ́ si. kódà kó máa jáde ẹ lóhùn kò lè yọ ọ̀kẹ́ sí o lórí wàhálà ti bẹ́ẹ̀ náà kéré ọ̀fi tẹ́yìn bábá wọn ní international lọ bẹ́ẹ̀ lójú mẹ́wàá lọ bẹ́ẹ̀ ní dùdú sáyé bùsùn olókùn ṣùgbọ́n àwọn oníṣẹ́ẹ̀tì tó rìn tó bọ̀ ọ̀kùn gbáà ìbádà tó ń àmàlẹ́ ìjà là ń sọ fúnra wa yìí o tó ní lágbájá lẹ́sìn ẹni tí ọ̀bá bọ́ba lẹ́sìn ó ní eh, ààbọ̀ ẹ̀bù kò tiẹ̀ sáàbọ̀ torí tó bá sáàbọ̀ lè jẹ́ láti bá wọn ẹ̀bù ẹ̀sìn lónìí wọ́n sọ ní ibi ṣàǹdó ẹ̀sìn wọ́n ṣàǹdó ẹ̀sìn. àyàfi ká ṣe ẹ̀sìn kọ́kárí ọlọ́wọ́n bò tó wa láti àti ọlọ́wọ́n bò ní sílé wa wa àwọn tó ti lọ ọlọ́wọ́n ni wọ́n tó lè lọ sí nínú iṣẹ́ àfaradé tàwa àtọwà ìbáàdà ni ara lèyẹn máa òórì ni o èso pé káwá àmúti wa àwọn mẹlẹ́ta ni ó bá wa sí òfẹ́ ti ṣe hajj ìbáàdà kan ló àwọn ìbáàdà kan ló tó ti pé ìbáàdà kan wọn wò lè yà tún ẹgbẹ́ òní ẹ̀rọ ti ṣe pé yóò bá wọn ní ìsìlámù kiri wù láàyè aṣáájú láàyè láàyè lá wà á ná ó sì jọ́sìn fọlọ́ ìbáàdà tó ń kọ̀wé ní ìyá ìbáàdà náà àti abẹ́rẹ́ ti ọlọ́run kí láàmì rántí ọlọ́run àmọ́ ẹ̀kọ́ lẹ́nu. à ń ka alukur'ani nínú àwẹ̀ kí là ń fi ẹnu wa ìbáàdà ni o ìbáàdà òpin síbi irun ẹni ọmọ ya mi kò tó ẹni tí ń lọ létí kí ń kírun làwọn ni ọlẹ́sìn á máa kírun gbogbo nǹkan tó sì dójú sí láti àníṣe yẹn máa gbá àwẹ̀ ẹ wá lónìí á àwọn òṣìṣẹ́ ọlọ́run pọ̀ ẹ bá mọ́sálásí ni àwẹ̀ wá ń kọ́ àwẹ̀ nìkan ni ọ̀rọ̀ lọ́rùn ààrùn òkè omi ọ̀rọ̀ kò sí ní ìràn lọ́rùn ìbáradà tó ń àwọn eléyìí àtọ̀ àwọn eléyìí tá a sọ yìí ìbáradà panagada ni wọ́n ọ wá kú kan nínú táyì rò pé ìbáradà ìbáradà tó ìbáradà tó ń kọ́ ìbí ìjà pọ̀ ní ìbáàdà tó jẹ́ pé ọkàn nìyẹn lọ ní í ṣe ó ní irú àdì ọkàn tí mùsùlùmí gbọdọ̀ ní irú àdì ọkàn yẹn òfin jọ́sìn fọlọ́ ó ní irú àdì ọkàn tí mùsùlùmí gbọdọ̀ ní lápẹjú mùsùlùmí gbọdọ̀ gbà fọlọ́ bẹ́ẹ̀ kọ́dà bò àbí bẹ́ẹ̀ kọ́ ìgbàgbọ́ rẹ nínú fọlọ́wọ́n bá ń bẹ bóòdì ẹ̀ yọ̀ lápá lórí àwọn ìdíje rẹ lórí ayé ìbáàdà yìí. ọgbọ́dọ̀ gbà pé alukuraani bá a jẹ ẹrí wa ọba lọsọ sọ ọ kalẹ̀ àti ọkàn gbogbo àti ọkàn yẹn náà ìbáàdà ni ọgbọ́dọ̀ gbà yín pé ìkẹkọọ òní jábọ òun lè kú láyé lọlọ ọdún ọba láti kù rẹ tó ìbáàdà ni wọn àkọdá tó ń kọ ìlú ìyá kẹmí kára ìjẹ́ mùsùlùmí ọ̀wọ́ lọ ọ̀kan wọ̀nyẹ́ lè ṣe lọ sáré kan ọkọ náà àwọn èèyàn bẹ yàtọ̀ àti wàá padà ọlọ́kùnrin akẹ́kọ̀ọ́ náà wà fáwà ọmọ sẹ́yìn lọ. à sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n ní báwọn ṣe ń máa yẹn ara ẹ̀rí wípé kò sí mọ́tò lẹ́gbẹ́ ìṣèlú wọn bá síbẹ̀ wọlé kí wọn tó wọn sùn á ah! bá wọn bí wọn bá lọ sí ìwúlẹ tí wọn yẹ wá ẹ bẹ́ẹ̀ èmi ò sí wọn láì ju àná ìjọ ànábì báyìí ni wọn ti wọn ti là ah! ẹni ń gẹrun ó sì ẹni gángan tó ìgbà wọn ànábì tó báyìí tó báyìí tó gbé yàrá wọn làwọn mi ayé fàájúmọ̀ fàájúmọ̀ tó wà wà mẹ́ ìtẹ̀lẹ́ à. àdéhùn dé ẹ bá wò dá fàájúmọ̀ ojú fàájúmọ̀ yìí àgọ́ rẹ̀ ojú kò gbèsè yéé lè jìnnì bá lọ́wọ́ kan kò gbé à. mo ní sáré. ẹ ṣùgbọ́n ó ní kó ti máa gbé wáyé fún ìlàyé fún un. àyíbá dàtó ọ̀rẹ́ mi yàtọ̀ lórí tá a bá ń sọ̀rọ̀ ẹ̀rù ní ọba wa ní bí ẹ̀mú ẹjọ́ sì fọ́lọ̀ ìdọ́gbọ̀lọpọ̀ jọrí náà ní bí ẹ̀mú akérò lọ́ba tán. ìbá dàtú bá ń lọ ìbá dà ojú bá ń lọ kí wàá rí ìbá dà yìí ó fẹ́ẹ̀ tóbi ju gbogbo ẹ̀ lọ torí pé ń bẹ lọ́kàn ní máa àfẹ́sì ń kárò ṣe tó ọba dé òun bọ́ọ̀lù òun ti tó lẹ́mìí rẹ bẹ́ẹ̀ ni commitment yẹ sí irun tó kí o lè nàlẹ́ bí fi sọ̀rọ̀ àti lábẹ́ sọ̀rọ̀ mo ṣiṣẹ́ àlẹ́ bí ní máa ṣe lọ́wọ́ kà á nàgà sàrọ̀ ẹ ẹ mo ti sọ́jà bá ń bẹ níwájú pẹ́sidẹ́ntì ìlú kan bọ́ọ̀ wọ́n ti wọ́n gbogbo ẹ̀ ló àwọn yóò gbé ìgbẹ́ táì ló ti èsìsìn bá kọjá wọ́n wọ́n full concentration wọ́n concentrate pátápátá síbẹ̀ ló ti máa ń lò lákòókò. tó o nkiri ń ti fẹ́ ra báńgà tó ń sọ ọ́ báyìí fífi rà ní. kírun ebi tẹ ẹ ti kírun ní mọ́sálásí tẹ ẹ ti ń kí tààrà orí ṣiṣẹ́ ẹlẹ́bí ọmọ na. ọkọ̀ tó kù náà pé yóò sinmi náà. ìgbà tó bá wọn ayé tó ọkàn ibi ń bẹ nínú rẹ̀ ọkàn pàtàkì púpọ̀ àbí ọkàn tó lálàáfíà ọkàn lànàbìrì fún tàbí yìí sallallahu alaihi wasallam ọkàn ìgbàgbọ́ tó ọlọ́ọ̀ nìkan lànà twenty three years ànábi tàbí tẹ̀ ọkàn nìkan ló rìn fún tàbí nínú twenty three tàbí nínú ẹ̀ ó fi rí ọkàn àwọn èèyàn ọkàn yẹn ó dúró ilé ìjọba tó dúdú àwọn tó bá nàbì kú mọ́kà wá sí màdínà kò sí mọ̀ nàbì kí mú tiẹ̀ torí ọkàn wọn ti dúró iṣẹ́ ti wọ bẹ́ẹ̀ àwọn ará màdínà kò tí ì wọn àbí lu tírénì bẹ́ẹ̀ wọn àbí lu ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹni mọ̀ nàbì tuntun alára ẹ̀ ti tàbá sọ̀rọ̀ mọ̀ nàbì kàdé mẹ̀sìn náà wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ torí ọkàn ní báwa náà bá fẹ́ bẹ̀rẹ̀ láwùjọ àyíbẹ̀rẹ̀ láti bí ọkàn ara làwọn mójú tó ìwà ń jẹ́ ká mọ̀ disappoint islam àtàwọn mùsùlùmí àti mùsùlùmí ọ̀sẹ̀ ni. ṣùgbọ́n tá a bá fi lẹ́nu kan ní ìsìn ìgbé onírúgbà táwọn náà máa dé bílà á ní mùsùlùmí àfi mùsùlùmí. ìyẹn mùsùlùmí ni ọmọ ìyá wa kò lè já àti kìíní kan fún ọmọ ìyá wa ìjọba wa gbé dé. ayé wọn ni àti ẹ̀rù gbé mùsùlùmí gidi ní ìjọ àti ẹ̀rù jẹjẹ dáadáa. ọlọ́wọ́ ọ̀rẹ́ gbogbo rẹ̀ yọ sáà nù wa ó sì fa gbogbo wa lọ́ba wí kì í sáwọn táà ń rí òun àmójútó ọkàn ló yẹ kọjá kọ́kọ́ kí n ti ń bẹ lọ́kàn kó wá máa reflect nínú òṣèṣe kó wá máa hàn lára kó máa hàn nínú àjọṣepọ̀ wa láàrin àwa àtẹnitọ́ dá wa àtàwọn ẹ̀dá yòókù síbẹ̀ ló ti wá rí síbẹ̀ ló ti rí ẹ̀ dáhùn ọ̀rọ̀ fèsì jẹ́ ọlọ́run wa ìbáradà tó nínú rẹ̀ ní ìfẹ́ ọlọ́dúnwà mí nẹ́nẹ́ máa ń yà sáré omi ń dún ní láàrin àrùn dáadáa ọlọ́ọ̀ni bẹ nínú àwọn ènìyàn ọlọ́ọ̀ni ìṣòro wọn ẹ̀rí mi náà ó ní wọ́n ti mú àwọn kan náà wọ́n gbé kan náà wọ́n níbi àwọn nǹkan wọn bí irú ìfẹ́ tó yẹ ní sọ́nà. ìfẹ́ ìjọsìn ni. bẹ́ẹ̀ àti máa ń fi ìfẹ́ ṣèjọsìn fọlọ́run ní wípé èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kankan tọ́lọ́run. gbogbo tọ́lọ́run bá wá nífẹ̀ẹ́ ó ní mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́. ohun tọ́lọ́run ọba bá ti kórìíra mùsùlùmí gbọ́dọ̀ kórìíra rẹ̀ tọ́wọ́ bá ti yíba òun fi ìfẹ́ rẹ̀ jọ́sìn fọlọ́run. ìsìn ìjọsìn ẹni tó yóò bá nífẹ̀ẹ́ tí wọn bá ní ẹnìkan pé ah àwọn ẹja ọwọ committed láyé lágbájá ah sí ọ̀gá ẹ̀mú twenty ẹ̀ lágbára ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ dàgbà á fẹ́ràn bẹ́ẹ̀ wá láàánú sí àwọn fẹ́ràn ọmọ wa àwọn fẹ́ràn bàbá àwọn fẹ́ràn yàtọ̀ ẹ̀ta ní ìlú wọn ti tọ́ lọ́nà láti sọ tó tẹ́lẹ̀ àwọn bá ní ká ṣe tọ́ta kọ́tọ́ náà tọ́lọ̀ ní kí nǹkan báyìí ní aṣáájú ìgbà ìrìnlẹ̀ yára yóò máa jáde ibi ta lójú ọwọ́ mẹ́tọ́ ọ̀yà. Káàní alọ́ káwọn àwọn ọmọ ọ̀sẹ̀. Ọlọ́ni kúlí ní Gánà, ààbà òkúm, wà ábẹ́nà òkúm, máa kí ààbà ìwádùkúm, wà àzùwádùkúm, wà àṣírọ̀tùkúm péré ọmọ kàkún.

yín wà ìwà àlùkò àwọn ẹ̀gbọ́n bọ̀dá àbúrò wà ìwà àlùkò àbáwọn ìyàwó yín wà ìwà akẹ́bí jọjọ dà yín papọ̀ wà òòsà. ọ̀nà sáájú ọ̀nà ọ̀nà àbílẹ̀ èdè kan fẹ́ gbé ọlọ́ni àhábà ilé kọ́mínà náà yọ ọ̀rọ̀ sí. ẹ wá fẹ́ràn àwọn nǹkan jọ lóhùn àtànẹ́bì lọ. fàṣú máa retí ọlọ́run. ẹ máa retí àtàyà àti ọlọ́run bá bọ̀ yóò di lọ́jọ́ kan ọlọ́run gbọdọ̀ fẹ́ràn rẹ̀ inú ìfẹ́ gbé.

ṣé wọ́n pé táwọn ẹran bá jẹ lọ́jọ́ kan kí ni wọ́n wí mi. ẹlòmí ó tiẹ̀ tó wá ẹran wọ́n wá lójà yóò fi ẹran eléyìí kàn án pọ̀ ká èyí nípa eléyìí o ká ẹran eléyìí kì í kankan wọ́n ti fi jà yóò lọ wí ní àwọn tó wí ní kíní kan nítawọn ẹlòmí ìlú yìí rẹ pẹ̀lú ọlọ́ yóò wá yẹran ó lè yóò wá lọ rà mí yóò lè lé yóò bẹ́ẹ̀ ọwọ ayé lóṣù mẹ́fà láyé kó tó ní ìdí jẹnu ẹran pípa yòókù ara ìbáàdà ni islam ọ̀nyá wọn fẹ́ràn ọmọ wa a gbọ́dọ̀ fẹ́ràn ọmọ kí ìfi ọmọ ọmọ ẹgbẹ́ àkọlọ a sọmọ yóò wà lónìí nkẹkẹ ọsẹlẹ sọmọ o kẹ wá níbi kan ló torí bọ ọmọ rẹ ló ti bá a lálàáfíà ìwọ náà wàá bàbá mi sáà yàn wá torí bọ yá àdìẹ bọ ni wàá wò ó ah, ìfi ọmọ ọmọ ti bẹ̀rẹ̀ àpàrà tó bá a ah, ọsàn dákòkò. ọ̀rọ̀ padà kú sáàbò òsòrí ọmọ sórí bọ́lé tí eléjì làrá sí àwọn àgọ́dọ̀ lọ sọlọ bá wà o bó bá ti ń jáde pẹ̀lú ọkọ̀ bọ̀lá làáfíà kó sàgbákò sọlọ ti gbàǹtọ́ ọmọ àti ọ̀gbàǹtọ́ ọmọ àti gbára bẹ́ẹ̀ yà á àti báyìí ọlọ́run fẹ́ẹ́ mú ọ yóò wá fẹ́ẹ́ mú ọkùnrin lálàáfíà ó ọlọ́nkọ́ máa bọ̀ àwọ̀ ọlọ́nkọ́ sàánú wa kọ́ sàánú ìbáàdà tó ọ̀yìn ìbáàdà sí fọlọ́ ìbáàdà tá o fi ọkọ̀ ṣe fún ọlọ́wọ́n ọba tó láàrin ká nínú ìbáàdà tí mùsùlùmí máa fún ọba tó láàrin ká pẹ̀lú ọkàn rẹ̀ oníṣùúrù ìyá máa ń ṣe sùúrù ẹsẹ sùúrù fọlọ má ṣe sùúrù nítorí bọ́ ọba rẹ̀ ń sùúrù léèrè tipátipá fún ọ lẹ́nu sùúrù fún kẹ́yìn o fún kẹ́yìn ọlọ́wọ́ ọba tó lára ẹ̀ka mùsùlùmí náà ṣe sùúrù ìbáàjà ní sùúrù torí pé tí yòó ọba lè ṣe sùúrù èyàn ò lè gbé àwọn àwùjọ yìí láì tẹ̀ lọ. táwọn ẹ̀sẹ̀ ọ̀rọ̀ fi káàrin báyìí tó ìjẹ́ pé kọ́ ọ dá wọn kì sábùkù mọ́ láwùjọ nọ́ọ̀mà

ìgbésí ẹ̀ bá ń sọ yìí kéèké irọ́ òun lè máa ti jẹ́rọ àti kọ́wá ṣe tàǹtì ìgbèlú ti mọ̀ jẹ́ ìgbésí irọ́ rẹ̀ ìgbésí wọ́n wà lọ yìí kéèké kan ọ̀bá sọ lọ́wọ́ bá kúndé rárá ọgọ́ ló tẹ̀lé kan. tẹ́lẹ̀ pé kọ́ àwọn ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìpẹ́kìtì kọ́ àwọn ọ̀rọ̀ kan. ó o pé kọ́ bá kọ́ àwọn ọmọ kan máa rẹ́rìn níbi ah, ọkùnrin tí ò fọ́lì láyé kí ló wàá sọ yìí sọ̀rọ̀ kí ni wàá lè ṣe sùúrù náà pẹ̀lú ẹ̀ اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون a sọ yire ibẹ̀ bá lóun ní lọ́run ọba kó àwọn tó bá ọdún oṣù gbà fáwọn. sẹ́ni gbogbo àwọn eléyìí sáà so ìbáàdà kan gángan nù àwọn nǹkan kan ń bẹ tó ṣe ní kí wọ́n máa jẹ ìbáàdà nípìnlẹ̀ wọ́n ṣe ìbáàdà ṣùgbọ́n wọ́n lè jẹ ìbáàdà àwọn nǹkan kan ń bẹ tó ṣe wípé gẹ́gẹ́ bí ọmọ nìyàn ti ń gbáyé ti ṣe wọn ọ̀ràn yẹn ni ọ̀gá náà ń kájà bẹ́ẹ̀ bá délé ayé tó bá lò wò ní jẹun tó tètè fara bọ́dọ̀ lọ bẹ́ẹ̀ náà yóò a máa bóò ní ṣe ní ìbáàdà ọjọ́ ó torí kó o lè bá a lágbára àtijọ́ sì fọlọ́ ìbáàdà lọ. nípìnlẹ̀ jẹun ajá oúnjẹ bá a máa dé wọn oúnjẹ tí ń jẹ sí yàtọ̀ sí yorùbá yorùbá yàtọ̀ aláwọ̀ bẹ́ẹ̀ náà ọmọ sọ jẹun nítorí kó o lè bá a lágbára láti sẹ́lọ̀ àbọ̀ jẹun nítorí kó o ẹni ọba jẹun nítorí wípé mo fẹ́ jọ́sìn bá jẹun ìdí lágbára láti ṣe bá dàdàdà irú eléyìí ń ṣe ìbáda fọlọ́wọ́n fọba tó la rẹ̀ ká. ìrùkọ́ àgọ́ mi yé bákan náà nínú àwọn nǹkan tó ṣe wípé wọ́n lè má jẹ ìbáda nípìnlẹ̀ ṣùgbọ́n tí yẹn bá fi àníyàn dáadáa ṣe ló jẹ ìbáda èèyàn méjì ń bára wọn jà lọ́wọ́ abọ́tà ni wọn lọ ń làjà tó wọn bá lálẹ́ ní àkọ́ṣe ìbáda ló ń ṣe tó wọn bá lálẹ́ àtúnṣe tó ọ̀la lè yàn bàjẹ́ ìbáàdà nínú àwọn nǹkan tó lè má jẹ ìbáàdà nípìnlẹ̀ tí máa ń padà di ìbáàdà lápèjúwe wọn ní kí wọn yàrá kí sáyẹn tàkọ mọ àròjọ ọkọ lálẹ́ tí ó fi lọ sùn tó ní àkọfẹ kí mo fẹ́ jẹjọ pé àsọbá mi wọ bá ń dàmà níwọ̀n ní wọ́n yí pé a owó mímu ìwọ̀n gàdí ń láyé wa wò wò wò wò da láago méjìlá kẹ́hìn tó lè jẹ gàrí gan àbáyé pọ̀ ìbọn òbó ni wọn kó sí nígbà yẹn ni wọn mi ọ lójú ó ṣe ń jẹ gàrí náà tí bá fi báyìí kiri jángan yóò wá dáago méjì bí ah ọ̀la ń mọ̀ ṣe jẹ gàrí tó báyìí bọ̀ sọ̀rọ̀ láago méje yóò wá wọn sàlùwàlà ẹni wọn bá tètè sùn tí wọn kó oorun ká sùn wà alábòsí ni wà tó bá di bí ẹ̀sìn àníyàn tí yẹn bá máa ń tètè sùn nítorí kó lè bá jí kí òun lóru lápòjú ẹ̀ tàbí nítorí kó lè bá lè bá àkọ́bá ń jàn mọ́ ìbàdàn ní oṣù oorun ló sùn ṣùgbọ́n yóò mọ̀ tàládà gbogbo àwọn àkọ́kọ́ ara pàà tí wọ́n ń bẹ́ ń bí àti tí wọ́n bẹ́ ń borí ẹni ọba fẹ́yàwó nítorí wípé àbí ọba fẹ́yàwó láwùjọ ọmọ ilé ti ṣekúṣe kéèyàn fẹ́yàwó lọ́ba kẹ́yìn ṣùgbọ́n kọ́ ọ fẹ́ nítorí àìfẹ́ tí kò sí eléyìí wọ ìbáàdà ni mọ̀lùpàlà yẹn mi yé wa lójú àwọn táwọn sọ yìí ni ìbáàdà dérò nìkan ní dáadáa kọ́ni ẹ̀wọ̀dún rọ̀bà tó ọlọ́ọ̀ni ẹ máa jọ́sìn fọlọ́hún ìjọ́sìn lọ́sọ̀ kò ní ẹ máa kírun nìkan fọlọ́hún ó fi dúkìá rẹ̀ sí lọ́hún ó fi ara rẹ̀ sí lọ́hún ó fi ọkàn rẹ ó fi jọ́sìn fún kìí ṣe kìí sara nìkan kìí sọwọ́ nìkan gbogbo ń tá a ní oníkà fi jọ́sìn fọlọ́run ọlọ́fọ́ wọn láyé tó bẹ̀rẹ̀ gbogbo ìbáàdà wa síwájú ọlọ́wọ́ ta lọ́wọ́ wa wọ́n wá ní àwọn àpilẹ̀ tí ìbáàdà jókòó lé àpàdà mọ́ torí bí àsìkò ti lọ lẹ́yìn ìgbà náà àwọn tí wọ́n bá wa ṣètò inú wọn bẹ́ẹ̀ sáré bá wa sí tó láàrin bíi ten minutes ọlọ́run bọ́ wọlé àjọgbé rẹ̀ yóò wá wá wá kàfé ní ọ̀sán àbísọ̀ sùhánù kàlá fún mi fún mi kẹ́ sọ́nà báyìí. ẹni ebi. ọ̀tọ̀ ẹ̀sìn ló ń pa yìí ní ẹ̀yẹ tó wá láti ṣe Thank you lọ́wọ́ ti máa ń lọ máa ń tọ́ ní lọ wà yóò wà padà sí ẹni tó fi ọjọ́ ẹ̀sán tó tó gbé ìyàwó kékeré lọ sí ilé ẹbí ní ìtọ́ba ti wọ́n tó kò tó bá padà ìlú náà sí. àwọn èèyàn ti rà ààrẹ pẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ ìyàwó pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́

èèyàn